وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ọlọ́wọ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ìjà àti ìjà náà kì í wọ́n bá tó bá àwọn ààyè àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo alẹ́ lápapọ̀. Insha Allah ta'ala ní alẹ́ tòní afọ́ra ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ́ èso fífún wa gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀pọ̀ pé ìṣèkejì lẹ́bi ọ̀rọ̀ ọba ọba àlejò alákòóso ó ìṣe àǹfààní fún òmìnira òdodo yìí. فذكر فإن الذكرى ṣíkẹ́ máa ṣàǹfààní fáwọn ọmọ ìlú òdòdó ìyẹn ló fàtẹ́ yẹ pé ní ó yẹ ká máa ṣọ́ra wa létí ká máa rárá wa létí ọ̀pá àwọn ọmọ òṣèlú wa nínú ẹ̀sìn pàápàá jùlọ onígbàgbé ni wá àwọn nǹkan tí máa wá mú ní gbàgbé náà àbí tí máa ń kó àìrojú bá ní ọ̀rọ̀ kiri káwa àjọ ń sùn àjọ jù pẹ́ẹ́kú ní tí èèyàn bá máa rẹ́ni ṣe létí ní ojúmọ́ yóò máa jìnà sí àwọn ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe. ẹ̀rí gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn sáánẹ́sì mọ̀ pé ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí nínú ojúṣe wa ni a gbọ́dọ̀ mọ̀ pé ojúṣe yìí ó pọn dandan lórí ẹnì kọ̀ọ̀kan wa tá a gbọ́dọ̀ fi ṣeré torí pé ní ìsìláàmù tá à ń ṣe ẹ̀sìn ìmọ̀ni ẹ̀sìn àgbọ́yé ni àdẹ́gbà ọ̀pọ̀lọpọ̀ ẹni wọ́n yóò tẹ̀ láàrùn ẹ̀ka ìrá ìfàkéwò ìdí gbogbo bá fẹ́ ṣe lórí ni ọlọ́run lágbẹ̀yẹ ẹ̀sìn ìmọ̀ ní ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn tẹ́yìn ọ̀kan lè ṣe nǹkan nínú ẹ̀ bó ṣe wù ni èèyàn gbọ́dọ̀ ṣe ìjọsìn kan láì ní mọ̀ pa rẹ̀ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ pẹ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn láì ní mọ̀ pa rẹ̀ irun la fẹ́ kí ni àwẹ̀ la fẹ́ gbà ni zaka la fẹ́ yọ ni àdúà àdúà la fẹ́ ṣe ni àlàkà ìrántí ọlọ́run la fẹ́ ṣe ni agbọ́rọ̀ nímọ̀ pé bóò láti ṣe èyí tó ní ṣe pẹ̀lú bóò láti ṣe èyí tó ní ṣe pẹ̀lú ara bóò láti fara wa ṣe gbogbo eléyìí tó pọn dandan ní orí gbogbo wa ní gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe pé tá a bá mọ̀ a lè ṣe bọ́lọ̀ òun ti fẹ́ tá a bá ti ṣe bọ́lọ̀ òun ti fẹ́ ọlọ́run nígbà lọ́wọ́ wa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ká lè yanu pàgà pàá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ ní ọlọ́run bá sọ ọ́nà tí ó gbé kalẹ̀ òrò jẹ́ pé láàkókò sọ ọlọ́mà sọ́nà àtàlà ọ̀nà aláàtẹ̀kẹ́ fún mọ́ ní sàlákàbí ìlú nítorí ọba ní mọ̀ ń pa rẹ̀ wọ́n dédé ẹ̀ mọ́ sọ turbe inna sanu awal basoro wal fuada kullu zalika kana anhu mas'ula ètí tá a fi ń gbọ́ ojú tá a fi ń rí ní ọba fọ̀rọ̀ láì sí máa ń bẹ̀ ọ̀rọ̀ ó jẹ́ balẹ̀jọ́ fún lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́ni قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن sọ fún ẹ wọn èrè àlẹ́bí pé ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún yín ó ní àwọn ìwà alfàṣà ìwàkiwà ọ̀rọ̀kọ̀rọ̀ ma bọ́ àrọ̀ mí ní ha wà ma bá tán àwọn èyí tó rán bẹ́ àti tó pamọ́ àwọn wa alfa ṣáàrù kẹwà tó yẹ kó ó hàn àyàn ọ̀gá àà àìdálélé ọlọ́run ṣe léwọ̀ wọ́n ma bá kọ̀ èyí tó pamọ́ náà ọlọ́run ọba ṣe léwọ̀ wọ̀lẹ̀ ìsìmọ́ àtàwọn ẹ̀ṣẹ̀ báwọn èèyàn ń dá ọlọ́run ṣe léwọ̀ wọ́n lùbákùn àti ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìrìn ẹni lórí ìgbọ́nà tí ó tọ́ ọlọ́run ṣe léwọ̀ wà á ń tún ṣìrìkù bìlá ìmọ̀lá ìrìnà zúlbí ìtùtọ̀ náà ńtọ́nà tó ṣe léwọ̀ ni kéèyàn tẹ̀bọ̀ tọ́lọ́ tí ó gbé ẹ̀rí kalẹ̀ yẹn kéèyàn máa lọ ọjọ́ kìkún ọlọ́ ṣe léwọ̀ kí lọ́lọ́run wá ọlọ́ni wà á ń n'ụwa kúrú aláwọ̀ ìmọ̀lá àtàlámọ́ àbíkẹ́ máa sọ ń tẹ́ mọ̀ nípa àtọ́lọ́ ayébẹ́lẹ́ abẹ́ sọ ń pa àtọ́lọ́ ẹ nímọ̀ ń pa rẹ̀ ìtumọ̀ rẹ̀ kẹ́ ẹ máa sọ ń tẹ́ mọ̀ ń pa àtọ́lọ́ nínú tọ́lọ́ ń ṣe ma a àwọn àpárí tí wọ́n ní ọlọ́run tó ọ̀rọ̀ yìí pọ̀ mọ́ ẹbọ ọ̀rọ̀ ọ̀rọ̀ pé káwọn máa sọ ń bá ní máa ń parọ́ ọlọ́run gbé sẹ́gbẹ̀ẹ́ ẹbọ yóò wá an tushriku billah ma lam yunazil bihi sultana ń tọ́lọ́ ń ṣe léwọ̀ fún yín ni pé kẹ́ ẹ máa ṣẹbọ tọ́lọ́ ní tọ́lọ́ ògbé kalẹ̀ tí ọlọ́run fẹ́ ní kẹ́ ẹ máa jọ́sìn fún tí ọlọ́run tọ́lọ́ ń tẹ̀lé wa an taqulu ala Allahi ma la ta'lamun àwíkẹ́ máa sọ ń pa tọ́lọ́ ní tẹ́ ní máa ń parọ́ àyẹ́pé ní ọ̀rọ̀ ẹ̀sìn wa à lè dábì èèwọ̀ ní ká dábì láì ní kí ni láì ní máa ń parọ́ èèwọ̀ ní ká dábì àwọn ẹgbẹ́ ẹ̀jọsìn fáà ní máa ń parọ́ èèwọ̀ ní ká sí kí ni ká ṣe é bóò láti wá sùúrù ayépa gbọ́dọ̀ nímọ̀ lórí ìta bá fẹ́ ṣe ìyẹn lànà ìwà ọ̀gbọ̀n ní sọ fún wa pé ní talabul ilm faridatun ala kulli muslimin àìkójọ́ ọ̀nà yẹn fún gbogbo mùsùlùmí kó lọ wá mọ́rọ̀ sí ẹ̀ ìmọ̀ tí èsẹ̀sìn tá a lè pè ní ilmul hal situation tó bá wà ìtẹ́sí bá ní kó ṣe ń bẹ̀ ó mọ́ ẹni tó ní jáde bá wọn situation tó bá wọn àbí kí ló yẹ kó ṣe kó wẹ janeba ayé pé ẹtí ní ṣe o kó wẹ̀wẹ̀ jánẹ́bà kó mọ̀mọ̀ wẹ̀ jánẹ́bà kí ni fún na ọ̀ràn yẹn ni. hajj ọba ti sanwó hajj ọtí lọ hajj hálù kọ wà ní hajj ní mùlẹ̀ hálù yẹn ya dọ̀rọ̀ yẹn fún ọ lọ́dẹ̀ ṣe hajj ọgbọ́n lókínní ọgbọ́n ẹni tó fẹ́ ṣiṣẹ́ ọwọ́ lẹ́ni ti gbé kalẹ̀ nígbà ìṣẹ́ ọwọ́ ń bá yẹn tajà ní ó kà ṣe ọwọ́ náà ní wàá mímọ ṣe ọwọ́ hálù tó wà pé oníṣẹ́ ọwọ́ ni mí ń sin o ó gbọ́dọ̀ mọ̀ ní tẹ́sí sọ nípa rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìgbésí ayé wa agbọ́dọ̀ nímọ̀ ń pa tuntun ṣe bàbá wa níta sọ lẹ́nu tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ ọlọ́ba sanu àtàlà sọ pé ní kàmọ̀tò ń pa níwọ̀n ń parẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni jẹ́wọ́n bóun ni ìmọ̀ yóò ṣe wá dọ́dọ̀ wa àmọ́ ń kọ́ ni wọ́n ibi mọ́yàn èyí gbọ́dọ̀ fààyè lẹ̀ láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀ bọ́lọ̀ ti gbà láàyè náà torí àwọn pé dẹ́dẹ́ ní ká fi lọ àbí kí la wáyé wá ṣe àwọn àjọsìn kí ni ìjọsìn yẹn ìdájọ́ kí ni ìjọsìn ẹ́ ọ̀rọ̀ èèyàn sáàlè níjọsìn tẹ láì nímọ̀ sáàlè níjọsìn tẹ ayé pé táwọn àfọ́ olóhùn sólò ń sọ ti délẹ̀ bíi pé wọ́n yóò tàwa sọ̀rọ̀ bí ní ìlàlùwà jíìp ìtàfi ṣe akàtọ̀ débi ọ̀rọ̀ èèyàn fáwọ́ àti fáwọ́ wájú ayẹ́kọ́lẹ̀ ti ọ̀rọ̀ èèyàn kásẹ̀tì kíní ọ̀nà yẹn ní kíláàsì rẹ̀ sí ní ìmọ̀ ayétẹ́kọ́ wa lọ kọ́ mẹ́sìn wa ó ti dọ̀rọ̀ yẹn kò sẹ́ni tó ní ọ́sìpìtì mọ́ ẹ̀rí wọ́n rí pé ẹ̀mọ̀ tọ́lọ́n tó ṣàánú ráyè ní aníkẹ́lọ́ ráyè wá ṣe mú wá jẹ́ olùbọ́nà ọgbọ́dọ̀ ráyè fún bọ́ọ̀sì kọ́mọ̀ ìkọsùn ayẹjẹ́ pìtì báyìí lọ́wọ́ yẹn ìran àfáàmọ́ fi ń pè sí pé ìmọ̀ ohun táàmọ́ ń kọ́ nínú ẹ̀sìn ó pín sí méjì ìkánbẹ̀ ó jẹ́ farul kìfáyà tí láà pé farul kìfáyà ìmọ̀kanu ó lè gbogbo ẹni ó mọ̀ ó lè gbogbo ẹni ó di ìmọ̀ọ́mù mọ́jọ́lájú ó di náà tó tó láwùjọ ayíkó mọ́ lọ bá wọn láti mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wa fún wa àmọ́ lọ bá wọn tí nǹkan bá rú wa lójú ọlọ́ni pàṣẹ àlú àhàlà díkìrì ìkúntò láta àlàmùn ẹgbẹ́ àwọn onímọ̀ nígbà tẹ́yìn ò bá mọ̀ ayíkó ẹ̀kọ́ òjò onímọ̀ àwọn kó mọ̀ lọ sí kí wọ́n lọ bí wọ́n ṣùgbọ́n lẹ́kẹ̀jì lórí fádùlù àìn kò sí ẹ̀sìkì fún yẹn lórí yìí ọ̀rẹ́ yẹn lórí ọlọ́dọọdẹ ni ọpẹ́ o àti láàfà ńlá nínú fámìlì wo débẹ̀ o àfàlọ́n lè mọ kẹ́yìn yókù sọ náà ṣùgbọ́n ojúṣe tiẹ̀ wíwo bẹ̀rẹ̀ jánẹ́bà ṣe ọ̀rọ̀ ni àfáǹgbà tó ti mọ̀ nínú fámìlì kò nídìí kí wọ́n ni tí wọ́n mọ̀ mọ́ ọbẹ̀ mọ́ tajà ń mìíràn ní àgbàtà tí láàfà kan nínú ìlú wa kò nídìí kí wọ́n mọ̀ adékòwò lè mọ jẹ àrọ́mù wọ́n fẹ́ ṣe àjì ẹ̀dín ní ìmọ̀ wọ́n lẹ́nu rẹ̀ fi àjẹkọ́ náà tẹ́wọ́ gbà tó ború nǹkan tó sọ̀rọ̀ yẹn lórí yẹn lọ́lọ́dọọdẹ yìí ọ̀rẹ́ yẹn ni kó dé kíní onímọ̀ ń parí. sábà níwọ̀n èyí lórí gbogbo tá à ń ṣe àwọn àlékò àwọn tí anábàdà sọ́lá ti ń yìn tó ní ẹsẹ̀ oríire pé mọ̀ yóò dìde láwọn bí ẹ̀rọ ìfàkì òfìdí gbogbo ẹni tí ọlọ́run bá bẹ́ẹ̀ sí lórí yóò fún lágbọ̀ọ́yé ẹ̀sìn ẹ tó sì fìmọ̀ ṣe nǹkan tó nímọ̀ nípa tí ń ṣe ẹ̀lẹ́gbẹ̀ẹ́ni tí nǹkan ń darú mọ́ra wọn o kò jọra wọn ọlọ́ni aliyẹ́sẹ̀wì lẹ́bínà ya'lamun wal lẹ́bínà la ya'lamun tẹ́ntọ́ nímọ̀ ẹgbẹ́gbẹ́ tí ò nímọ̀ ní ìnáma yẹ bàbá sọ̀rọ̀ olè àlùbà náà jọra wọn àwọn nílà aka ìnáma ìmọ̀lá àfijọ́ tó mọ̀ yàtọ̀ sósì ìmọ̀lá àfimọ̀ ntótọ́ sí ní tí ò tọ́ ìmọ̀lá àfimọ̀ halal sí haram àìmọye nǹkan náà yẹn ń pè ní haram lé ní oye gbégi ni halal ni àìwá mọ̀ yẹ haram jáǹtì rẹ̀ dáyẹ̀ ń dọ̀dí gini halal àìmọye bídí le, báyẹ̀ ń pè sunna táwọn yẹn ń ṣe tẹ́gbọ́n torí wọ́n tó bá wọn ṣe láláì dá wọ́n nìkan lọ́wọ́ ní mọ́lúdì ò dá wọ́n nìkan lọ́wọ́ ní àwọn ọmọ ìtàdó àpapọ̀ inú mọ́ṣáláṣí fúra àkẹ́lẹ̀ kọ́dá àdúgbò kan ó ní ẹtí fún un ní wọ́n ní pé ẹ̀kan ló kọmọ tó bá tún ṣe àwọn máa lé ẹkún mọ́ṣáláṣí pátápátá lọ ọ̀gbọ́dọ̀ sì kọ́mọ̀ ọ̀gbọ́dọ̀ síbẹ̀ ọ̀gbọ́dọ̀ lídìí torí kí ni jẹ́ wọn torí pé ṣe súnmọ́ torí pé ti ń ṣe lọ́dọ̀ tí wọ́n kí ló jẹ́ àjòjì ni àdádálẹ̀ ọ̀dọ̀ tí wọ́n pe súnmọ́ ní àdádálẹ̀ kí ló tún wọn débẹ̀ àìmọ̀kan so ìmọ̀ ṣe pàtàkì fẹ́ nìkọ̀ọ̀kan wa agbọ́dọ̀ níwọ̀n ẹ̀rí ìmọ̀ yìí àwa máa ń kọ́ ni ìnáwó ìlm bí ta'allum ìmọ̀ àmọ́ ń kọ́ ni àwọn onítọ̀rí kọ́ ni wọ́n wí kú wí nígbà tí lágbájá mú omi omi ìsanwó ṣéwù lágbájá ó ṣe bí kí ni ó ṣe dà fáànù ìsọkúsọ ó ìmọ̀ ìmọ̀rọ̀ mọ́ àmọ́ ń kọ́ mọ̀ ni alẹ́bàá mọ̀ sọ̀rọ̀ sọ́lá sọ́lá ń gbé wọ̀nyí fún ó sálàfà rẹ̀ jibril alayhi salam àwọn sọ̀hábà àwọn kọ́mẹ̀ntì àwọn kọ́mẹ̀ntì ní gbogbo tó ń kọ́ tó ń ṣàdúrà rẹ̀ àbí ó tún ṣàdúrà rẹ̀ àlébì ń ṣàdúrà mọ̀ àwọn sọ̀hábà náà tún ṣàdúrà rẹ̀ káyí pé mọ́ fò mẹ́ni tálẹ́ ẹ̀kọ́ fò àwọn ẹgbẹ́ yàtọ̀ sọ̀hábà ni. àmì sábẹ́ fún Abdullahi bin Abbas ọmọ òkú rẹ̀ ni ó káyọ̀ ọmọ ọmọ mi sanwó yẹn àbí yẹn kàn dá mi sílẹ̀ lálẹ́ yóò dóní mọ̀rẹ́ ká lẹ́bi dá sí bin Abbas lánàá lẹ́bi ń kọ́ wọn mọ̀ ní. wọ́n ti tún fa àdúrà tó inú àdúrà tó lọ́mọ fún Abdullahi bin Abbas radiyallahu anhuma oníkà Allahumma faqihu fi ddin wa 'allimhu ta'wil ọlọ́run kọ́ mọ̀ ní àgọ́ yẹ́ẹ̀sì kọ́ ní tó bá nù nímọ̀ tafsir sanu bá ti wòye lẹ́ni àìpinnu àwọn àgbà àti tafsir náà sahaba ní abdullahi ibn abbas radiyallahu anhuma sáàmù sábúrò ọmọ àfàgbà nínú àlùmọ̀ yìí. abdullahi ibn mas'ud nínú àwọn àfà nínú àwọn sahaba ni ó kọ́mọ̀ látọ̀dọ̀ anábìwá muhammad sallallahu ó yẹ kó yẹ wá pé ní kò sáyà kan náà alukur'an al-karim tó mọ òmòtúmọ̀ rẹ̀ kò sáyà kan náà alukur'an al-karim tó mọ òmòbi tó ti sọ̀kalẹ̀ àbátò tó sọ̀kalẹ̀ ẹ wá òbí wọ̀ èdè tó ó ní tí bá tún wá rẹ́ nìkan lórílẹ̀ yìí tó mọ̀ mọ̀ ń pa síra ọlọ́run jù mí <coughs> tí èyí sì lè gùn kan lọ́dọ̀ rẹ̀ tààrọ̀ kíp eléyìí ń gùn débẹ̀. ẹgbẹ́ láyé ìgbà tí inú bá gbọ́ pé nìkan nàìjíríà yìí tí ò sí plane tí ò sí kankan tó gbọ́ pé ìmọ̀ wà lọ́dọ̀ rẹ̀ òun kíni òun débẹ̀ ìtumọ̀ ẹ̀nu. àfáàgbà náà àfọ́ àfikì sọ̀hábà yìí. alẹ́wà sọ́lọ́ ń táwọn èèyàn bá wà lùjẹ́ ń nà tán màálù mùnú jábà ipò yóò tún dà wọn onímọ̀ lọ bí rọ́tùwà pẹ̀lú ẹ̀kọ́ kan tuntun ga. bẹ́ẹ̀ làwọn sọ̀hábà lọ àwọn tàbí tẹ̀lé àwọn àkùrá tàbí ìn tí wọ́n ń kọ́mẹ́ǹtì yìí. bishikil anfus pẹ̀lú ìdààmú pẹ̀lú nira ẹlẹ́ni tó tẹ̀lé àpò láti bí ìlọ bí kánò láàjì hadithin wà torí hadithi kan ẹlọ́kàntí pé al-Khatib al-Baghdadi kọ́kọ́ tó kọ́ ń pa rẹ́sílà fi talab al-ilm ìrìn àjò táwọn ẹni ìṣíwájú ti pọ́n wámọ̀ ẹlòmí pé hadithi kan sọ̀rí àbíkò sọ̀rí yóò torí ẹ̀jìnrìn àjò lọ bí sí bí Ìbàdàn tí wá dé Ìbàdàn kọ́ pé ẹni tó gba wá nìyẹn ní ẹni gba ẹni tó gba èmi náà gbọ́ lẹ́rìn nìkan lọ́rin ni ó dídí kí ni ó tún dì lọ́rin. láti wá àgbọ́yé ìwọ̀n pápá jùlọ ìmọ̀ hadith táwọn afáàzọ́ pé ní ilmu hadith sọ ní atùlùmọ̀ fàálẹ̀ ẹni tó dájọ́ bọ́ọ̀dì ńlọ márùn-ún sọ débi tó ọ̀nà tó tún ní kọtún fi kún ní àjò ọ̀sì ní padà sára pé ní àwọn àfá gbìyànjú láti kọ́ mẹ́ẹ̀sì wájú fún wa ó wájú ojúṣe tiwa náà ká gbìyànjú láti ní mẹ́ẹ̀sìn gbogbo alágbọ́dọ̀ lọ kọ́mọ o bọ̀tú tó ń yà wá lẹ́nu pé ìmọ̀ bá a ṣe ń kọ ó yàtọ̀ sí bó ṣe yẹ ká kọ́ agbọ́dọ̀ mọ̀ lójúṣe ìmọ̀ báwọn alikọ̀ ó gbọ́dọ̀ ju ojúṣe tí péyàn lọ lé kéwọn lọ́ngbà mí gan. agbọ́dọ̀ rí bíi kíláàsì tó ògbé tó bá bọ́ fún ẹ nǹkan ṣe kíni nǹkan bọ́ láti ti kọ́fà rẹ̀ ó gbọ́dọ̀ wá nínú àjẹ́ńdà wa bá a ti ní sáyẹ́ǹtì fún ṣé òjò wa sílé ìjọba ọba lè máa rí wákòtò ìjọba ìníbá ikú gbogbo ẹ̀ náà ni èèbá yìí náà sáìmù sí òfin ṣe nǹkan báyìí pé pé tọ́lọ́run bá ní káyè sí kí ni káyè sí rárá o ìyẹn kò rí bẹ́ẹ̀ ayé gbọ́dọ̀ wà ẹgbẹ́ ní sunday nìkan lọ́lágbọ́n láyé gbẹ oní friday oní jọ́mi náà ni gbogbo àyè tó bá ti bára rẹ̀ gbà tó bá rí bẹ́ẹ̀ tó ń sa alẹ́ kó àfa àsúnlẹ̀ ní í ṣe. a wà nù àsìkò wa nítorí bá bọ́ mọ́ wa a gbà ìmọ̀ tẹ̀síìr lápẹjọ oníbi tí adébí tẹ̀síìr àbí àwa káyà márùn lé nìyí lónìí tá a kàn fi ṣe títí akáyà márùn èèyàn wawa wá wawa wá wá tún ní ìyí tó ń bọ̀ nkọ márùn kọ́ ní otu ti ti pé báàbù tá n kó tẹ̀léra wọn bóyá ọ̀rọ̀ sọ̀láàtù ni wọ́n ti tẹ̀léra wọn bọ̀ bóyá ọ̀rọ̀ gúúsùlù ni àtikọ́ gúúsùlù lélẹ̀ ọkọ̀ fòkan ni ọtún fò wá ọmọdé kẹta ọba wa ọtún ọkọ̀ tó jòkó lẹ́yìn òun ló ti bọ́ ọmọ mi lọ ọgbọ́dọ̀ kọ́fà rẹ̀ ní láti mú gẹ́gẹ́ bí ìwà pé a wà nílẹ̀ ẹ̀kọ́ sálàfù má ṣe kẹ́kọ̀ọ́ tí wọn nù Umar bin Khattab radiyallahu anhu àti sọ̀rọ̀ ẹ̀ fún aláìmọye gbà wọn àti aládùúgbò ẹ̀ ẹjọ́ mọ̀ ń péjọ kó anẹ́bí lọ ní kí nǹkan kan má bàa bọ́ mọ́ ọ lọ́wọ́ pé tẹ́mi ò bá tẹ̀ ráyè tó wọ̀ ráyè tọ́ lọ wàá sọ fún tẹ́mi náà bá ráyè mi náà sọ fún wọn náà àti ní búrọ́ àkàn kọ́nà má yìí dọ̀la wọ́n bá ti mọ̀ pẹ́ ká pọ̀ ráyè wá wọ́n wọ́n ti gbé sórí Facebook ní àbí WhatsApp lọ́wọ́ tá a yẹ bẹ́ẹ̀ ìwọ́n náà kọ́fà rẹ̀ ó lè mọ́ ìkò lè dà bí ìgbà pé yẹn wà mẹ́tò pé ó kọ́fà rẹ̀ díẹ̀ díẹ̀ náà ni eléyìí ọ̀nà kan ọ̀nà kejì tí mo mẹ́nu bà ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó àwa kan pàǹsì yóò lágbára díẹ̀ gbogbo ẹni tó bá wà kọ́ ọ̀dẹ́rù alàlùkẹ́rọ̀ à gbogbo ẹni tó bá lágbára láti kàńtà máa kọ́ lálùkọ́ wájibu alẹ́ ìfọ́nìsálùkọ́ nìyẹn akẹgbàbúra kákẹ́ ó gbọ́dọ̀ sí kíni gbọ́dọ̀ ń tíra lọ́wọ́ tó ń dábí differentiate láàrin alikọ àti madrasa nù kó mọ́dá àwọn onítìrà bàrá alikọ kódà sí omi nìkí kàmọ́ gbọ́ méde ní alikọ mọ́ ń ṣèyàn jí ní kéyìn bá dúró ti ń dá mi ju kéyìn lọ ní madrasa lọ torí mọ̀ sáìlú alikọ farabalẹ̀ fọ ní ẹwẹ́ ni kẹ̀kẹ́ àgbọ̀dọ̀ kọ́ bá sí lábọ̀ sí sálífù dádìmọ̀ lára àgbọ̀dọ̀ tún débi báyìí rárá wọ́n yẹ kó oṣù lùfẹ̀ lábẹ́ àlẹ́ ńkọ́ ẹyọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ àmọ́ kọ̀ọ̀kan ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn yìí ló ṣe pàtàkì ìjọba ti lágbára ní tó tẹ́ ìwà bá ń gbọ́ à ń gbọ́ à ń gbọ́ à ń wa wọ́n lè máa ṣe wọ́n náà tó bá dúró sí dáadáa wọ́n náà tó lè ṣàlàyé pé tí mo tíra gan papọ̀ àgbọ̀lẹ̀ tí ibi tó ti sọ́ọ̀lì torí pé nǹkan gbọ́dọ̀ tí mo lọ tí ìwọ ń bọ̀ lọ tí mo èmi náà gẹ́gẹ́ ni èmi náà gbọ́ ni wọ́n náà mọ kóòtù bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀ lè ka so gbogbo ẹni tó bá ti lágbára àti lè ka àgbọ̀n ọmọ ìsra lọ tó bá ti fẹ́ kóòtù kíní ni afẹ́ kí atúmọ̀ náà ní ọ̀kúnkúndùn tó yẹ ni ó fi ní orípa bá ń fẹ́ lára ẹnì kọ̀ọ̀kan wa torí pé àwọn sáìlù téèyàn ń kọ́ ó pọ̀ ṣùgbọ́n dídè mọ́lẹ̀ rẹ̀ ṣe kíni ó kéré nítorí kí nítorí àwọn àṣìgá àwọn ṣúgbùlù alọ́bí alọ́ àsìkò táwọn èèyàn ń gbọ́mọ̀ lẹ́ẹ̀kan tó ń dúró lórí wọn ó ti kọjá

tàníbi tí ó jòkó tẹ́lẹ̀ ni ó bá padà dìde ó dìde ni ó bá ti kí ni ó jòkó ó rọ̀gbọ̀kú so àwọn nǹkan wọ̀nyí mo fẹ́ ká kíyèsí ẹ̀rì àwọn èèyàn kan lẹ́ni àwọn èkéyẹ lágbáyá kò jà lásàáfà kan kò jòkótà fẹ́ẹ̀sì àyẹ̀fín tẹ́ẹ̀dì yẹn ni wọ́n bá ti pàápàá jẹ́ ẹ̀mí tó lọ lárúbá àbólọ́dọ̀ àbá kíkíní àbá kí n tó jà lásàáwọn àfà bẹ́ẹ̀ sì pé mo jà lásàáwọn ká jókòó ti kíní àfa wọn nta dédé lẹ́bùbí tá náà bá jòkóo rẹ̀ tá a mọ̀ inú ẹni mọ̀ jẹ́ mọ̀ kó abẹ́yìn kan lọ gbogbo olùtòwò kó lọ díẹ̀ tí wọ́n náà bá lè rí gbámú ah, òdòdó dúró mọ́ dé ó lójú àwọn lọ ṣùgbọ́n tí wọ́n náà ti gbámú wọ́n lè rí kíni wọ́n lè dìfẹ́ǹdì pé ẹni ìgbà tẹ́mi náà díẹ̀ tẹ́mi náà kọ́ o orin orin ṣùgbọ́n yóò níbi tí alẹ́ kó dúró lọ́kàn wa ká má dúró ní ìsàlẹ̀sàlẹ̀ prógámù wa pẹ́tọ́ tí bá rí lè ṣe tí bá rí lè tọ́nà bá ní ayé alíkọ́ni ẹ̀rẹ́ gíní wà yọ̀ tó bá kọ́kọ́ mú gẹ́gẹ́ bí iṣẹ́ òjọ́ rẹ̀ yóò jù lọ gan pápá ìyẹn ni yóò fi máa dùn yẹn tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ ẹ̀rọ pé tó ń dùn ẹ́ tí mi bá fẹ́ ṣe bẹ́ẹ̀ jọ mi wọ́n lè ṣe kíní wọ́n ti ń gbogbo tó fẹ́ di ọlọ́run lọ́tẹ̀ mọ́ bọ́tẹ́ ọlọ́run ẹ̀ sáà bá mẹ́sàdúrà kálímọ́ wa lóòkò yẹ kí yẹn wà kágbàrin yeye ẹ̀rìn alera ìjọra wa náà tòótọ́ ìwọ́n kó máa sáyè mọ́ rárá àní la gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ kọ́lọ́mà sùfánà wa tààlà kí ó ṣàánú wa kó dúró ti wa ẹbá ìsọ ilé ní ọ̀rọ̀ títí láàlẹ́ sọ fúnra lẹ́nì ó ṣe pàtàkì ẹgbẹ́ tẹ́ ní tí ọ̀nà mọ̀ inú ta sọ tó pàtàkì ọ̀tọ̀ tá ti lágbára tíra wọ́n tọ̀ wá lágbára náà wọ́n kọ́ jòkó ń jòkó pé kákan máa gbọ́ ẹlẹ́wọ̀n máa ń kíláwí ó ní ògbọ́n tẹ́ wí ọmọ máa nà jùlọ sùkà ìdàn tí ìtumọ̀ ìjókòó tó wá sí kíní tó wá jòkó tarakta libeita ọkùn olé kọ́ọ̀tì daniel halkọ lẹ́yìn tó lọ halkọ ìyàtọ̀ wa mẹ́rẹ̀ mẹ́rẹ̀ ẹ̀lẹ́mẹ́ so nínú táàfì rímọ̀ kọ́ agbọ́dọ̀ sí làákàyè alìmọ́ mi kọ́ yí mi kìtàbù alfawaid wọ́n sọ̀rọ̀ kan tó ní agbára ó mú àwọn ọ̀rọ̀ kan jáde nínú àyà kan nínú suratul Qaf ani inna bi dhalika la ibratan na ẹfún mi ní alukur'an inna bi dhalika wọ́n nínú suratul Qaf. náà inna fi dhalika la dhikra liman kana lahu qalb aw alqa sam'a wa huwa shahid wọ́n ní inna fi dhalika ọlọ́run ti sọ̀rọ̀ bọ̀tẹ́lẹ́kí tá a sọ yìí la dhikra ó jẹ́ rántí ìyẹn ká gbọ́dọ̀ rí rántí ta ni ó rántí liman kana lahu qalb tẹ́yìn tó bá ní kiri ọkàn ẹ̀dá kò ta ni ọlọ́kẹ̀ títí mi ṣùgbọ́n ọkàn orin kọ́lá ni sọ ẹni tó ṣí ọkàn lẹ̀ láti lé kíní láti gba òdodo ọgbọ́dọ̀ dé ọkẹ́ ọkàn jòkó lásán kọmọ ronú bísínẹ́sì ẹ kọ́ńtà ọ̀làwọ̀ ìlàjọ tátúnṣe kíní tátúndà tó ni a ní bùkátà ní ògbèrè ẹni tí ò ní bùkátà pọ̀ wọ́n máa ronú bùkátà ìgbà tó fẹ́ kọ́mọ̀ ìtàn ìkánú àwọn akọrin onínà rúhù ànábìdú lè ha ajá tìna à ń lọ àbọ̀ lè ha ajá tìna nítorí kíní nítorí bùkátà ni bàbá rí láàárọ̀ ní nírọ̀lẹ́ ni wíyá yà nàbàdí gbogbo wọn lọ sáńtẹ̀rẹ̀ lọ ní eléyìí lọ kíyàn eléyìí lọ owó eléyìí lọ bíṣẹ́ ìbáyìí ọdún máa lọ́nu lè hájá tìna kò ní tán ní ẹlòmí tó wọ́n láwọn bá sàdúrà kẹyẹ àná à ní ìwọ ọ́pùtù lè múra ní tẹ́ẹ̀kọ́ múra sí ní o bùkátà rẹ̀ ò lè lé kíni kò lè tán ẹ̀rí bùkátà tá à ń ronú sí àgbọ́dọ̀ gbé wálẹ̀ torí pé tá a bá ronú ronú ẹ̀kọ́ ò lè dúró ọlọ́ni lè mọ́ ń kánà láò kọlù ìyẹ́ pé àárí ìrántí ìdí ìmọ̀ àwọn alíkọ̀ sáàmù à átorí ìdẹ́ tí orígbòrá ìdẹ́ rọ́ kẹ́ntí sí ilẹ̀ tí ó sáàmù àní yóò lọ́kẹ́ yóò la ọkàn rẹ̀ fóun fẹ́ tẹ̀lé òdodo tó ń fẹ́ gbọ́ alíkọ̀ sáàmù à yóò fẹ́ kí ni yóò dẹ̀ tí iná alùpùrá ní ilé yóò wọ́n wá ṣe hìí kí ni shahid ìjẹ́rìí àbí ìyẹn pé shahid ni pé àkàkọ ẹni tó wà ń bẹ̀ tí èsè gáíbù tí witness ti ń lọ àti pé yẹn lè jòkó tí ò ṣe gíní tí ò sí ibi tó wà ìwọ̀n kọ́ yìí ẹ̀bùn kọ́ yìí yìí agbọ́dọ̀ rí a rí ìta fẹ́ kọ́ onísíkírọ̀ àárọ̀ kan fẹ́ fi kọ́ oní ìkìláàsì tàbí ọkàn wálẹ̀ fún abẹ́tẹ̀ lódodo òkè tó bá tẹ̀fẹ́ lórí àwọn tó ní ọdún mo fẹ́ kí náà gbẹ́sì mi yé ni àníyàn tí mo fi lọ́nu náà bá dẹ́tí tọ́pọ̀ àtipá níyàn rẹ lásìkò tí ìdé kíní kò ni alùpọ̀ kíní sọ́mù à ìdẹ̀ tí kọdọ̀ wà àríwá sí ọkàn rẹ̀ dáńtótọ́ wòyí lọ́wọ́ ọ̀hún bọ́sí ronú ọjà rẹ̀ lọ ronú àjọ tó fẹ́ síkíní tó fẹ́ dá wọ́n wá ṣe ìdẹ́ ní ẹgbọ̀rọ̀ ta jí ogbọ̀rọ̀ sàtún péye ogbọ̀rọ̀ wà ń bẹ̀ ẹbálẹ̀ yẹn wà ń bẹ̀ ẹgẹ̀ tẹ̀tẹ̀ pé kò sí ń bẹ̀ ẹlòmí lè jòkó tí ó sì síbi tí tó jòkó àwọn hálù sáfìmọ̀ ń kọ́mọ̀ ara rẹ̀ rí agbọ́dọ̀ ṣe ọkàn wa agbọ́dọ̀ dẹ tiẹ̀ wa ẹ̀rí agbọ́dọ̀ ṣí làákàyè wa a sì gbọ́dọ̀ nínú àwọn mọ̀hàdọ́rá ti fi ṣe eh, Dr. Fadil tó ṣe ń jọ kéèyàn tó gbọ́ wẹ́ẹ́ pọ̀pọ̀lọpọ̀ àti ń gbọ́ ń ka àwọn nǹkan tó tún lè àtìsí wa lágbè kíní àti kọ́mọ ẹ̀rí oúnjẹ níwọ̀n oorun níwọ̀n ìmí ní ṣe pẹ̀lẹ́ tó wọ mọ́dásà sámúsámú fún ìmí sì ní ṣe pẹ̀lú gbogbo ẹni tí bá ti dé kíní tí bá ti ń kẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ jìnà fẹ́fẹ́ ẹ̀ṣẹ́ máa ń pa làákà yìí jẹ́mọ́ ẹwu ń tá a ti kọ́nu tẹ̀sí akọ́nu fíkìw ṣé tí yẹn ti ń gbó lálùkọ́ lálùkọ́ ládùjọ́ yìí kó wá rí dèmọ́lẹ̀ ǹjẹ́ tó bá dé ta ìtọ́nà òní lè dá sí ẹ̀ ẹ̀kọ́ yóò dá sí kẹ́kẹ́ mo sì yóò ti gbàgbé ẹ̀ bó láti wá ní gbàgbé gbogbo nǹkan tí máa ń mú ní gbàgbé àwọn ṣàwágìl ẹ̀rí tí ó mọ dàwọ́ sí dàwọ́ tọ̀hún agbọ́dọ̀ mọ gbé fúyẹ́ kò lè tán àbí lè tán ni hm? kò lè tán bí níṣẹ́ ọmọ nìyẹn ṣe rí mu nǹkan ọba sọ́nà àtàlà kó ṣàánú wa kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa ẹ̀mí káṣí mọ̀ràn tó wá fi bẹ́ẹ̀ lọ́n ti nínú àdúrà nẹ́bí ni aláwọ̀ sálùkà ẹlẹ́mọ̀ náà fi á wà rí dúkọ́ òyìnbá wàmọ́lá mọ̀tàkọ̀ padà káwọn béèrè ìmọ̀ tó sáǹfààní. bákan náà nínú àdúrà rẹ̀ kà láwọn ẹni àwọn òṣìṣẹ́ kàmì ní ẹlẹ́mí làyà ń fà. ànábì ní ọlọ́run owó ẹ ní olùsọ níbi ìmọ̀ tí ó kọ̀kọ́lùbí làyàkṣà àtọkàn tí ó páyà lọ wà náà fi làtẹ́ṣbà àti ọkàn tí nkéto kéyó aláṣejù ni wàdùn á láyé tàjá bàdà mo tó wá sọ lọ́dọ̀ ọlọ́ọ̀ níbi àdúrà tí yóò ṣe tí ó fi ò ní òyìnbó ń tọrọ wọn tánàbí tọrọ jù kó tọrọ àlékún ẹ̀ kó rọ́bì ìfìdí ní ìlímà ẹ̀mí tọrọ àlékún ẹ̀ ọkàn náà bá sọ́nà wà kó sànù wa kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn kó jẹ́ ká lè tẹ̀lé. وصلى الله على نبينا